bella shmurda ṣe ìtìjú àwọn akórìíra bí ó ti ṣe àfihàn àwọn aago ọwọ́ àti yẹtí olókùúta diamond iyebíye Kid Wire fa ìràwọ̀ bíbí naija Tochi pẹ̀lú kìlọ̀ fún kí ó má pe òun ní orí ẹ̀rọ WhatsApp mọ́. mo kiri búrẹ́dì láti rán ra mi ní yunifásitì òṣèrébìnrin Bíọ́lá Adébáyọ̀ pín ìtàn àtilẹ̀ sí òkè rẹ̀ orúkọ tèmi ni Adẹ́nìkẹ́ ọmọ bàbá Yorùbá ẹ máa bá wa kálọ olórin ayáragbéra tí a mọ̀ sí Bella Shmurda ti ṣe àfihàn àkójọpọ̀ ti òkúta diamond iyebíye olówó mílíọ̀nù tí ó ṣẹ̀ rà olórin náà tí ó ṣẹ̀ sọ̀rọ̀ sí disc jockey kan ìyẹn DJ Cuppy fún ìkọrinpọ̀ tí ó sì gbòde kan ni ó ṣẹ̀ ṣe àfihàn àwọn ẹ̀ṣọ́ oní diamond bí ó ti ṣe ìtìjú àwọn olùkórìíra rẹ̀ a gbọ́ láti ẹnu Bella Shmurda pé òun ti padà ní ohun tí wọ́n rò pé òun kò lè ní o bí ó ṣe ṣe ìyẹ̀wò ti àrídájú gidi ti aago àti iye tí olókùúta iyebíye ti diamond náà pẹ̀lú ẹ̀rọ kan ọlọ́run tó ṣe èyí kò tí ì kúrò nídìí àrò ẹ̀yìn náà ẹ rí akọrin tó ṣẹ̀ ń dìde bọ̀ tó ra yẹtí àti aago olókùúta dámọ̀dì iyebíye mo lérò pé ó ti nílé tirẹ̀ lórí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó sì ti wà ní àyè ara rẹ̀ àti pàápàá jùlọ ó ń ṣe ìtọ́jú ilé dáradára. méjì nínú àwọn ìràwọ̀ Big Brother Naija Kidwai àti Tochi wà ní ìforígbára pẹ̀lú ara wọn bí ọmọ olówó bílíọ̀nù kidwaya ti ṣe kìlọ̀ fún ará ilé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ti Big Brother Naija pé kí ó má pe òun ní orí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ WhatsApp mọ́ kidwaya lọ sí orí ìṣọwọ́ rẹ̀ ní Twitter láti pín àwòrán ti ọ̀rọ̀ àti àtẹ̀jíṣẹ́ tí ó jẹyọ láàrin àwọn méjèèjì àwòrán náà tí ó pín fi hàn ọ̀rọ̀ ọkùnrin sí ọkùnrin àti pàápàá rí dájú pé tó ti fi ìpè láàrin ìṣẹ́jú àyá síra wọn dààmú Kidwaya èyí tí ó sì fa ìbínú Kidwaya tí ó sì kìlọ̀ pé kí ó má pe òun mọ́ Kidwaya tún wá mú le koko tí ó sì pé tí ó ti jáde ní orí ẹ̀rọ ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ aláfẹ̀yẹkọ Twitter láti má ṣe pe òun mọ́ láyé rẹ̀ ẹ̀rí pé ọ̀rọ̀ yìí ti di ọ̀rọ̀ gidi láàárín àwọn ará ilé Big Brother Naija ìràwọ̀ ti ọdún tó kọjá Kidwaya àti Tochi èyí tí ó mú kí Kidwaya máa sọ fún Tochi pé kí ó má ṣe pé òun mọ́ nígbà tí ọ̀rọ̀ náà jẹ́ gẹ́gẹ́ bí àwàdà láti ọ̀dọ̀ Tochi sí Kidwaya ṣùgbọ́n Kidwaya ti gba ọ̀rọ̀ náà bí ẹni gbàgbà ọtí tí ó sì fa ìbínú tí ó sì ní kí arákùnrin kejì kí ó má ṣe pé òun mọ́ ní orí ẹ̀rọ ìkànnì ti WhatsApp òṣèrébìnrin ti Nollywood Bíọ́lá Adébáyọ̀ ti pín ìtàn àti ilẹ̀ sí òkè koríko sí oore ọ̀fẹ́ rẹ̀ àti bí ó ti ṣe fìgbà kan kiri búrẹ́dì láti ránra rẹ̀ ní ilé ẹ̀kọ́ gíga ti yunifásitì gẹ́gẹ́ bí Bíọ́lá ti ṣe sọ ó ṣe àfihàn pé òun jẹ́ gbajúmọ̀ fún ìkiri oríṣiríṣi nǹkan pẹ̀lú búrẹ́dì lẹ́yìn tí ó pàdánù ìgbanisí iléèwé gíga ti yunifásitì lẹ́ẹ̀mẹrin nítorí àìlówó ó tún ní òun lo ọdún méje nílé nígbà tí òun wáyè sí ifáfitì èyí ni ohun tí ó kọ àwòrán yìí rán mi létí ìbẹ̀rẹ̀ onírẹ̀lẹ̀ mi mo kiri oríṣiríṣi nǹkan lórí títì pàápàá jùlọ búrẹ́dì nítorí èyí ni mo ta gbẹ̀yìn gẹ́gẹ́ bí ọ̀dọ́ tí ó ń wá ìgbaniwọlé sí yunifásitì ó le gan mo mọ àwọn ènìyàn díẹ̀ tí wọ́n lè jẹ́rìí sí mo dààmú ní ti ìgbaniwọlé lẹ́ẹ̀mẹrin nítorí mi ò lè san owó náà ó gbà mí ní ọdún méje láti padà wọlé sí yunifásitì ṣùgbọ́n lónìí mi ò kì í ṣe akẹ́kọ̀ọ́ jáde nìkan o ṣùgbọ́n mo ní ẹ̀rí ìwé ti masters lọ́wọ́ kò rọrùn rárá mi ò dẹ̀ kùnà àti nífẹ̀ẹ́ ọlọ́run ní ìrètí àti ní ìfẹ́ òtítọ́ ọlọ́run dára sí mi mi ò tí ì débẹ̀ o àmọ́ n kò sí ní ibi tí mo ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ìdí fún ọ̀rọ̀ yìí jẹ́ láti ṣe ìwúrí fún ẹnìkan pàápàá jùlọ ẹ̀kọ́ jọ̀wọ́ má ṣe ròpin lórí àlá rẹ má ṣe jáwọ́ èyíkéyìí ohun tí ayé bá jù sí ọ ò ń la ìdojúkọ yìí kọjá nítorí ìdí kan ni máa gbàdúrà fi ọlọ́run ṣáájú jẹ́ olótìtọ́ àti pé ṣiṣẹ́ kí o sì tẹpá mọ́ iṣẹ́ náà ṣe dídára sí èyíkéyìí ohun tí o bá ń ṣe lójoojúmọ́ sì ní ìfojúsùn kí o sì kọjú sọ̀kan ìmọ́lẹ̀ rẹ fẹ̀rẹ̀ tán gẹ́gẹ́ bí bíọ́lá ti ṣe sọ ènìyàn á máa la ohun kan tàbí èkejì kọjá ní ìgbáradì àti ìmúrasílẹ̀ ọjọ́ ọ̀la tí ó dára ni gẹ́gẹ́ bí ó dẹ̀ ti ṣe sọ láti ẹnu rẹ̀ mú sùúrù kí o sì tẹpá mọ́ṣẹ́ wá fi ọlọ́run síwájú kí o bàa lè mọ̀ pé ọlọ́run tí à ń sìn yìí ó dára gan kò ní jù báyìí lọ lónìí lórí CBGIS Yorùbá mo sì lérò pé ẹ gbádùn àwọn ìròyìn ìdánilárayá tí a mú àfihàn ẹ lọ sí àwọn orí ìṣọwọ́ wa ní Instagram àti Facebook cameraboy.tv Yorùbá àti ní orí YouTube camera boy tv fún ìdánimọ̀ ti atọ́kùn ètò yín mo ti yí ìṣọwọ́ mi láti orí queen elaimat sí ọmọ yín tí ẹ mọ̀ adẹnìkẹun bàbá yorùbá ní orí ìṣọwọ́ mi báyìí ẹ lọ pàdé mi gẹ́gẹ́ bí ọmọ bàbá yorùbá ó dàbọ̀.